ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الشيء كلام الله واحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه واله وصحبه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه كل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمة الله وبركاته dapat semua orang Allah. Lagi kepada dia ada duri dan dia si kepada dia anda dari si Islam semua نيلا من النبي محمد صلى الله عليه وسلم إليه ومن يغدى في أرضه àwọn ọmọdé pẹ̀lú àlàáfíà ìrúgbó ààrẹ gbogbo àwọn dáadáa ìkí ọlọ́run tó ń sọ́ra ìjẹ́ kí ọba wa kalẹ̀ àti káàkó wa kú ìkalẹ̀ àìsàn kí wa àwọn tí ẹja aládùúgbò bá kan náà oríire sáyé àdúgbò àwọn tọ́lọ́ kí wọ́n sọ láti àbọ̀ fún wa kí ẹ̀ ìmọ̀ wọn ọmọ ìyá wa ṣe ṣeré ọba tí ó sàmọ́ náà lọ́síwájú ní dáadáa àbá àfáìdá tí bá ní ìdéyàfín dé ìròyìn ìdéyàfín ọmọ ìṣàfihàn fún ìtọ́lámúlẹ́kùn àbáríkà ìwọ́n náà àti ìwọ́n àti àgbáyé wọn àti ìjọ alápapọ̀. ààyè tí ẹ wà yìí ìtọ́lá ní inú ilé ọlọ́run ó sì ní àwọn asọ́rẹ́ ìwọ̀n ìmọ̀jẹ̀sá àwọn tí ọlọ́run fi gbẹ́sẹ̀ aláìsẹ̀ yàtọ̀ sí gbogbo orí ilẹ̀ lọ́pẹ̀ já parí lọ́rọ̀ àmẹ́bí tó ní wọ́jọ́ ìyá tó lè yẹ láti fi adáko ìlú lọ́síláṣí ó wà fẹ́ṣíà lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ilé ìdọ́gba tàbí ní ọ̀rọ̀ mẹ́wàá Muhammad sallallahu قوم في بيت من بيوت الله وبيت الله ومن المسجد النبي لما قوم يدكوا في إقامة الله قاموا في مصر يتلون كتاب الله كل من كثيرا ويتدارسونه فيما بينهم wọ́n sì kọ́ra ọlẹ́kọ̀ọ́ nínú tí kíra náà kó sínú إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحافتهم الملائكة وذكرهم الله في معينه النبي لنا رسول كمان يسوى الفيابان يسوى لمولو àmì ọlọ́run yóò kọ́kọ́ ọmọ wọn fi wọn ọlọ́wọ́ bá mi ò fi mọ kí ni o. آه، أنا لا يقصر عندي وأنا وأنا في وقت أنا في وأنا في آه، إليه ما هو الله في الدفون يدفون فاشنين دائما يا الله النبي صلى الله عليه وسلم كل من دار وأنا لا يقصر وأنا جميل تكوى كما هو الشيء يقوى الكافي لكي يعلم هذا من صلى الله عليه وسلم ولم في يوم الثلاثة كبان ابن سفوة ليبعوا من حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما في مسجد الإمام حامدة ولو غير له النبي كما غنيمة مجالس الذكر وقال النبي صلى الله عليه وسلم غنيمة مجالس الذكر الجنة دي يا من دول جاي يقول يسأل في يوم مسلم النبي لي رغب في الجنة اللهم صل على سيدنا محمد لو أذكر عن كثير في من قالوا الناس كوي أنا كلامي ما بيوم èyí tí ó ti lórí ìgbọ́nù nínú àwọn àkọlé tí a ń ṣe àwọn aláǹfààní ní àṣálẹ̀ ìgbọ́n náà ní gbogbo ìdàmí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ní ètò ìbáyé wọ́n ní ètò ìdá láìsí ànábì ẹ̀tọ́ ànábì bí ó ti wá tó wọ́n sí ànábì sallallahu alaihi wa sallam láàrin ìfi tẹ̀míṣẹ̀ríà àti ìtako òṣùwọ̀n náà eléyìí òun náà lè fẹ́ tí a fẹ́ gbéyẹ̀wò díẹ̀ bí táìmù náà ṣe ṣọ́ọ̀kì tó yorùbá máa ń sọ̀rọ̀ ní kí ọ̀sìn ọkọ lè gbèsè mélòó náà ló wà ń bẹ̀rẹ̀ nígbà tí gẹ́ra ìlàṣẹ tí a lò lọ́pọ̀ nǹkan ló mọ̀ta bí ìwọ̀n bá ti abájọ náà kí a sọ ti géèyì láti àǹfààní òun ti ń bẹ ní ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ gbọ́ pé ọ̀pẹ́ ìwé kàrẹ́ àmì náà sọ̀rọ̀ náà ìtọ́jà gbogbo ọ̀rọ̀ náà ní tó kéré tó sí ṣàǹfààní tó tọ́ka sí nǹkan lójú tó tọ́ka sí nǹkan tí ó lápẹẹrẹ àti sí pé àkọsọ́lẹ̀ ẹgbẹ́gbẹ́ àwọn èèyàn kékeré ni wọ́n á fà níbẹ̀. akọ́kọ́ ló ti afẹ́ tí ó yé wa òun náà ní wípé ẹ̀kọ́ táwọn sí ráì ń lè ṣe ayé ọmọ ẹ̀dínìyàn kí ó ti ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn. والدنيا لا تزيد بدون ما فيها الوقوف والواجبات هي يولد sábà máa fúnra wa lẹ́kọ̀ọ́ ara wa ẹ̀rù ìgbésí ayé ọmọnìyàn kò lè láàrin kò lè wà ókè bí àbá máa fúnra wa lẹ́kọ̀ọ́ ara wa àbúrò ọ̀nà bẹ́ẹ̀ jẹ́mọ̀ yẹn náà bàbá wa lẹ̀ Yorùbá ni wọ́n ti sọ pé àìfàgbàfẹ́ nìkan wọn lè ní òjẹ́ káyé ogún àti wọ́n béèrè ẹ̀tọ́ àwọn àgbàlagbà mi indirect confam bẹ́ẹ̀ bá bọ́n àgbàlagbà lẹ́tọ̀ọ́ ó lè má jẹ káyé dà ìwádìí islam di oyé wa pé kódà ọmọdé gan bẹ́ẹ̀ bá fún ní ẹ̀tọ́ ẹ̀ ó lè dá yé lù ilé ẹ̀sìn tó ní àpapọ̀ sí ẹ̀tọ́ jù láyé kódà bí islam ò ẹgbẹ́ bí ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìkànnì ọ̀kọ̀mpánì ẹ̀ òun ló sọ̀rọ̀ rẹ̀ náà ìkànnì لأخيه أبي الدرداء زيد بن قيس الأنصاري يقوم يا رقام في أبو الدرداء النبي الجامع نبي دماغه سلمان وطفشا أبو الدرداء أبو مدينة وذكر الإسلام وذكر أنت الدام في بدأوت سلمان هو المسؤول أبو الدرداء وذكر الجامع لهم كباني بل وجد مراتهم مبتدلة wọ́n bá yàwó rẹ̀ tí yóò dírẹ́sì lọ́nà àwọn àmúra ránṣẹ́ránṣẹ́ kò nídìí ẹ̀fàkọ́ lamẹ́lẹ́ àrọ́ kí mo tẹ̀lé lẹ́dàn láì sí ọ ìmúra fún ọkọ rẹ̀ tí ṣe ọ̀rẹ́ mi ọmọ ìyá mi obìnrin yẹn wá dá ǹjẹ́ náà pé àbúkà àbúkà dá àmàkà náà lábùrà àgbẹ̀tọ̀ mi Julia ọmọ ìyá rẹ̀ àbúkà ká àwọn èèyàn ìlú kùkàtà sáyé owó dírẹ́sì kò ní mí tó láta ẹ̀kọ́ lórí dírẹ́sì fún ọ̀gùn tọ́kọ́jì náà àbúkà náà padà wá ọgbọ́n jẹ kalẹ̀ olóhùn oúnjẹ ń dàbí tó ń dáwọ̀ kanáà oúnjẹ ń níbi ẹ̀ tó àbí kò yẹ sọ pé salimani ló jẹun ní kápẹ́tà dáa jẹun kápẹ́tà dáa ló mọ jẹun àbí kí salimani dáa mọ jẹun abálẹ̀ àbábọ̀ ilẹ̀ fi sí ọ́fíṣà ìtàn ṣe gbogbo ẹ̀tàn ó kú kí wọ́n sùn àbúrò àgbà tó bá tó gbé àbí àlùwàlà láti sàlùwàlà yóò mọ̀ iná fídà títí tí yóò yọ salimani wá pa pé inú ẹ̀sùn àsìkò náà fi lè fi ìtàn wá ẹsẹ̀ fi ṣàìsàn àwọn náà kí òun lè wá ilé kékeré ẹ sọ̀rọ̀sùn jẹ́ká jẹ́ ọ̀rìn náà òun ní wọ́n bá ti sọ àádọ́gbìdé láti fún ọ̀rọ̀ lọ́sílà àmọ́ ní ogun ta padà kí ló kò kí ìkó oṣù kù díẹ̀ lọ́sọ̀ wá sí ìrìn ẹjú tí lọ́sọ̀ èdè kéré o third party ooru ká lè sọ pé bí a lè fọ́ super pep òun ní ìjọba ti dé lápapọ̀ wọ́n sọ̀rọ̀ nínú wá kírun yẹn tán ó bọ́ sí àsìkò tí fájìrì ti wọlé láti máa lọ kírun ní mọ́sí ànábì wà sallallahu alaihi sẹ́lẹ̀. sọlọ́nù wá sọ ọ̀rọ̀ kan fún ọ̀dọ́ dàgbà qala inna li rabbika alayka haqqan wa inna li nafsika alayka haqqan wa ìta hàpọ̀n ahlika alayka lé wa inna li ìta hàpọ̀n haqqan fa'ti kulla fi haqqin haqqan sọlọ́nù sọ fún ọ̀dọ́ dàgbà pé mo tọ́kù yíyọ ìrẹ́ ọmọ ìyá mi ìwọ ọ̀rẹ́ mi wípé ẹ̀mí tọ́lọ̀ ń dá fún ẹ ẹ ó nídìí kí ọfun ní ẹ̀tọ́ ẹ̀ ọlọ́run ọba tó dá ẹ ó nídìí kí ọfun lẹ́tọ́ ẹ̀ àwọn ará ilé ìrẹsì wọn fi ń ilẹ̀ ọ̀ṣọ́ àgbọ̀n ọ̀la bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àtàwọn ìyàwó wọn nídìí kí ọfun wọn lẹ́tọ́ àlejò tó bá jẹ́ fífítọ̀ tó bá ń òun náà níbi kẹfún lẹ́gbẹ̀ẹ́ fáàkì ó ní Salman sọ fún gbogbo àdúgbò pé ọ̀rọ̀ yẹn ó ó bá aláàbò nàbí ó ṣọ́ọ̀kì àwọn lọ kí àṣùgbà ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam wọ́n ti kí òun àṣùgbà àtàn ànábì sálámà báyìí àbúdá kan lọ kọ̀m̀pílẹ̀ kan ẹni tó jẹ́ ìwé pẹ̀lú ẹ̀kọ́ ọmọ ṣe gbọ́dọ̀ fún ìrìnrìn àná báyìí ló báyìí ló báyìí ló in conclusion lápò ó wá sọ sí àbúdá rẹ̀ tí sálìmọ́nù sọ fún tọ́kùn mọ́ bọ̀ wá sí mọ́sù ó wá sọ fún àgbẹ̀bí kí làgbẹ̀bí wá sọ mẹ́bí ní sọ́dà ọ́ sálìmọ́nù ní sálìmọ́nù sọ fún ọ òdodo ọ̀rọ̀ àgbẹ̀lẹ́rọ̀ fi kà alẹ́ ìgbà hàtàn وأن لنفسك عليك حقا ولهذا عليك حقا ولكيفك عليك حقا وأخذ الله في حق حقا يجب أن نرى الصفوة فيها تقول داعي كل صفوة لهم ẹ̀mí tọ́lọ̀ ń dá fún ẹ ìlú ẹ̀lẹ́sọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ wọn ìyàwó rẹ àwọn ọmọ ẹ wọn lẹ́sọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ àlejò ló bá bẹ́ ẹjọ́ òun ẹ̀lẹ́sọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ fún kálukú lẹ́jọ́ ẹ̀ so ẹ̀sìn tó ka ẹ̀tọ́ àwọn èèyàn fún tó dàbí Islam kò ẹ̀sìn kò sí orílẹ̀ ayé tó àmọ́ yóò gbé ẹ̀ lọ láti ọ̀bá nínú ẹ̀tọ́ àwọn ẹranko ẹ̀tọ́ àwọn akẹ́kẹ́ gbogbo yẹn láti fi sọ bí wọ́n gbogbo ẹ̀ ó sọ sọ bí ilé àwọn àti pé àwọn neighbors wa ní àwọn alábàágbé àwọn aládùúgbò ẹ̀tọ́ olóyè sámọ́ fún wọn regardless of kí ni o their religion ẹ̀sìn wọn láì fi ẹ̀bójú wo èfèrí ni wọ́n ní mòmìnir ni wọ́n ní sọ́jà jẹ́ aládùúgbò ní ẹ̀lá ti fi rádà sí ó dáa ní kọjá ní èyí mọ̀ ní rádà sí so láìsí bá lọ sí ẹ̀tọ́ ó wà very very important bí o bá ti ṣe pé à ń fúnra wa nìyẹn láìpò ní lójútùú ṣùgbọ́n tí àkàkọ́ tó yé wa náà ni pé láìpì ta ló háì jù nínú gbogbo àwọn ẹ̀kọ́ tí ń bẹ láyé ọ̀yà ọ̀fà ní gbogbo ìdánilọ́ pàápàá Allahu jalla jalaluhu akuhu yaani a'zamu min jami'i al-huquqi ala al-islam ráìtì ọlọ́run olóṣù pírọ̀ ju gbogbo ẹyọ lóṣù pàṣẹ ìdí gbogbo ráìtì ẹlẹ́gbọ̀n ah, ọ̀rọ̀ mi ò kílẹ̀ kí wọ́n lè sọ ọ̀tọ̀ ọlọ́run kásáre sọ in conclusion kò sásìkò a máa mú díẹ̀ díẹ̀ ẹ ọ̀yá gbégbọ́ ajọ́sìn fún ẹ̀hẹ́ بارك الله فيكم قسم أسفق فلهم المثنى ذلك وجدناه في حديث معاذ بن جبل رضي الله تعالى عنه سؤال evidence يعني حديث معاذ بن جبل ولكنت رديف النبي صلى الله عليه وسلم على حمار يقول له فيل olóhùn àtàlẹ́bí wà lẹ́yìn dọ́ ní orí dọ́ǹkì kẹ́tẹ́kẹ́tẹ́ àlẹ́bí wà wájú òun wà lẹ́yìn àlẹ́bí wà pé òun gbé yá mọ̀ á ló pé rẹ̀ mọ̀ á àtẹ́bí mọ̀ hákù lẹ́yìn ara ìgbà wọn mọ̀ hákù lẹ́yìn ìgbà díẹ̀ lọ́gbà tí wọ́n mọ aláìsí ọlọ́run ẹ́ ọmọ ẹ̀tọ́ ọlọ́run tó yẹ kí àwọn èèyàn fún ọlọ́run ó sì mọ tó yẹ kí ọlọ́run fún àwọn èèyàn náà kí ni mọ̀ fi sọ pé ní àlọ́mù ọlọ́mọ àfojúsẹ̀ rẹ̀ ló mọ ọ̀rọ̀ kílà náà bí wá sọ àdọ́gbẹ̀rẹ̀ ọmọ afúnlọ́ ṣùgbọ́n tó bá rí pé ráìsì tọ́lọ́ mi ò tó yẹ kí gbogbo èèyàn láyé lọ fún ọlọ́run ayọ̀ àbúrò nígbà tó fi àwọn ará ayé sáyé òun ò rí nǹkan sí láǹfààní níbẹ̀ kó kọ́ ilé wá mílíọ̀n onímọ́tò trillions ó fi gbogbo Lagos ní gbogbo yọ ìlú mẹ́lẹ̀ ìgbàdá láì fi tó sọ lọ́wọ́ ẹ̀yẹ̀wò ìsìláìpẹ̀ rẹ̀ àtìkẹ́ ìyẹ́ yà mọ́ ṣùgbọ́n tó bá kú láì fi lọ́wọ́ ibi tó lọ yẹ afáìlẹ̀ ìdífíkọ̀ tó ẹ̀tọ́ ọlọ́run agbọ́dọ̀ sin lọ́run láyé tá a wáyé tó bá fi ẹ̀kú wípé àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ti ṣe fún wa ìjọba táwa fẹ́ máa ṣe fún afẹ́fẹ́ máa appreciate tó ṣe láti máa dúpẹ́ ó tó bẹ́ẹ̀ àbí òtó rẹ̀ tó bẹ́ẹ̀ náà látara tó fi fún wa kákan sọ pé láì gba kankan náà lọ́tọ̀ gbọ́gbọ̀ pé bá a bá wá ń ṣe lọ́wọ́ ọ̀pọ̀ ó ti ṣe gbogbo tó ṣe ó tó promise wa ní ti ó beyond the imagination ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti inú àwọn ẹ̀dẹ́ àdá olórí falàbá alámọ̀lá sọ́ọ̀n máa ọ̀ fi aláwọn ẹ̀kú rọra di ayọ̀ jàdá hàn bí màkà rẹ̀ àkọ́lé ọlọ́run kò sí ojú kan tó mọ́ tí mo pè díẹ̀ fẹ́ni tó bá sìn mí nínú dáadáa tó fi bí ẹ̀kọ́ fi jẹ́nà láti jẹ́nà wọ́n nígbà àmìnàbí yìí sọ́nà lọ́wọ́ ara ẹ̀wọ̀n sọ́là yẹn ló bá ká nàbí máa ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ wípé fìrìdánà sí ìbẹ̀ láti jẹ́nà máa la àyìn ọ̀rọ̀ ha sí wọ́lá wúdùnú sẹ́mi àti wọ́lá pápá alákọ̀bí báṣáré nínú hadith Mu'adh ibn Jabal wala aya'buduhu wala yushriku bihi shay'an ẹ̀bá ti ń sin lọ ẹ̀bá wa ti ẹbọ pẹ̀lú ọlọ́run kí wọ́n là ń pè lẹ́bọ̀ kí lá ń pè lóòsà kí lá ń pè ní morogún pẹ̀lú ọlọ́run simple definition òun náà ni ìtìkáfù ní dín ma Allah ìtìkáfù ní dín ma Allah wà ní ti wọ́n lọ sí wọ́n ṣe bí wọ́n náà sí ìdúnwà òun náà ni ká wọ́ aláfíjọ ká compare ọlọ́run sí anything always anything nínú àwọn àgbàdo ọlọ́run ọba dá bí i'm praising nǹkan just like bí bàbá ń praise ọlọ́run i love nǹkan just like bí bàbá am love ọlọ́run i'm fear nǹkan just like bí bàbá am fear ọlọ́run àti gbogbo nǹkan yẹn equality láàrin ẹ̀dá àtọ́ba tó dáa bí ẹ̀dá ti lè tíráyẹ̀ ẹ̀dí ẹ̀ ti lè bọ́ ọlọ́run à ń pe gan bí bàbá ń pe ọlọ́run àwọn àrànlọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan just like bí bàbá ń wà àrànlọ́wọ́ ọlọ́run gbogbo àwọn ẹ̀ka iná ni wọ́n ń pè lẹ́gbọ́ sọ̀rọ̀ ráìtì ọlọ́run ẹ̀nàbí sókè ni ó sọ ráìtì nínú kúrò méjì ayé àbúlò hù wọ́n láwọn yóò ṣe fún yìí ṣayà áàbù àkùnà wọ́n wọ àkọ́kọ́ alẹ́ òkú fi alẹ́ fi fà ilé iná ni ráìtì tó ga jù tí ọmọ ìdílé ọgbọ̀dọ̀ ní حق النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم بعد الله سبحانه وتعالى أو بعد حق الله لأن رأيت يا الله يتطلب بزيادة النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وغيرهم من الأنبياء àtàwọn ànábì ọlọ́wọ́ ọba tí wọ́n kò jù wọ́n kù láti wọ́n tó bí oṣù pàtóbi so ẹ̀tọ́ ànábì yẹn ló wá ní ká bí slọ́ọ̀tì léde èmi ìsúnmọ́ bá àti bí slọ́ọ̀tì ẹ̀ tí yóò fi jọra wọn torí kò lásìkò lórí wáyé jẹ̀mí náà nǹkan bíi bíi máa sọ̀rọ̀ níyà yẹn bá fún pé ìgbà ìgbà ìgbà bíi ìgbà náà lákòótán àtàtà sọ pé ó ti wá láǹfààní famakóol bí ẹ̀tọ́ ọlọ́mọba táwọn fi sọmọ láìpẹ́ sí orí pọ́ìntì méjì bẹ́ẹ̀ náà láàmú díẹ̀ nínú ẹ̀tọ́ anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀tọ́ àkọ́kọ́ ìgbéyẹ tí a lé fún ànábì sallallahu alaihi wasallam ọ̀nà ni muhabbatu muhabbatu muhabbatu ànábì sallallahu alaihi wasallam ká nífẹ̀ẹ́ rẹ̀ ká lọ́ọ̀fù ẹ̀ tágbà sí ẹ̀ lórí bọ́rọ̀ ẹ̀gbọ́n yìí jẹ́ máa náà ayọ̀ kí lọ́fà لأن محبة النبي صلى الله عليه وسلم تريد نفع النبي تريد النبي ها إيمان وعبادة ìgbàgbọ́ ni faith ni ìgbàgbọ́ way of worship ọ̀nà ìgbàjọ́ sí ọlọ́run ni bí ẹ̀ bá fẹ́ sí lọ́run láyé tọ́lá bá ń sọ bí ẹ̀ wà gbogbo gbogbo fọ́ọ̀nù wà dédé àtúwọ̀ jẹ́mdáfà torí pé kéèyàn kórìíra nàbì kéèyàn ló ń bí láìka nàbì òun yé ti ànábì ó fúró nù iṣẹ́ kẹfẹ́ ní sọ́lọ́mọ ọba mi completely nígbà tí wọ́n ti bìlí nínú ọlọ́mọ wà nídìí adùn àdádálẹ̀ burúkú wọ́n dá dá èèyàn kan ò ní ṣerú ẹ̀ àbẹ̀tẹ́wájọ́ pásítà yìí kí wọ́n dà lẹ́bí nìkan gbogbo ìṣẹ́ tọ́lọ̀ ọ̀rọ̀ sáyé ni ìgbúrògbò àwọn tí wọ́n ti lọ bìfọ́ rẹ̀ ẹ̀ moses ní jesus ní yakub ní yab ní zakariya ní gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn pé ìyàn yé ti ẹnìkan nu wọn ṣẹ̀gbọ́n ní dàrú gbàgbé ní àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ à ń lọ fún wọn à ń léfẹ́ wọn ọ̀rọ̀ tàbí lásán sọ because right ti tiẹ̀ ó super tv right gbogbo ànábì ọlọ́dún léèrè aláwọ̀ ọ̀dẹ̀ lé ní wọn tó lọ bá gbogbo wọn láì ṣe fáàrí ọlọ́run ti ṣe ní àgbọ̀dọ̀ mọ́ bá bu ara ànábì sallallahu alaihi wasallam gbogbo ìmọ̀ọ́nù wà ìbàdà ìnífẹ́ ànábì ìgbàkọ́ ni ìjọsìn ni wọ́n gbogbo kó fúrun wọn bí i ẹ̀rì àdádálẹ̀ burúkú ní bẹ́ẹ̀ sì ní ẹnìkan ò ní ṣe àfẹni tó bá jẹ́ básáàdì yìí wọ́n ní Allahu azza wa jalla yaqulu fi surati at-Tawbah yẹn ló fa sí ọlọ́run fi wa ní Quran chapter nine wọ́n ti bí àwọn tí wọ́n bí àwọn òbí àti àwọn ọmọ yìí àti àwọn brothers yìí àwọn sisters yìí wọ́n àdúwà àwọn wáàpì àwọn ìyàwó yìí wọ́n àṣẹ rọ́tùkùn àwọn family yìí generally wọ́n àwọn wà lónìí ha àti àwọn owó tẹ́ kójọ tẹ́ kójọ ìlú ní báńkì báńkì báńkì báńkì káàkiri káàkiri ti kata وتجارة تخشون فسادها àbíwọn business tem fear kí ẹmọ́ bá lose lórí ẹ̀fẹ́ wọ́n bá ṣòfò lẹ́nu ń bá ilé lórí láwọn ọjà tó ti jáde sọ ní àbáwọn nǹkan tó ti gbowó invest lórí ẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́pàá àbúkà lẹ́yìn tó nínú lọ wọ́rọ̀ sórí wọ́n ti náà dé ibi tẹ̀lé tó bá gbé báwọn nǹkan tá a mention yìí lẹ́ bá lọ́ọ̀kì lẹ́ láìkì ju èdè ọlọ́run lẹ́lá ìdìbò òṣìṣẹ́ mi ti ṣe Muhammad wàtí hàn ní ìdílé mi rí lẹ́lá ìdìbò kẹsì ẹ́pọ̀tù lórí ẹ̀sìn ọlọ́run kẹsàpá lórí ẹ̀sìn ọlọ́run kẹgbìyànjú lórí ẹ̀sìn ọlọ́run bí ó ti spread bí ó ti ní ìbàjẹ́ ọlọ́run ní pàtàkì ìrànà ṣáyẹ̀ tẹ lọ láìsí gbogbo àwọn kan tá a sọ tẹ lọ́ọ̀bù àwọn kan tá a sọ ju èdè ọlọ́run àti àdábì àti ẹ̀sìn ìní ọlọ́run lọ́ba lọ pátá bá sùn ẹ̀nà ọjọ́ ìṣẹ̀lẹ̀ àtàyà bí ọlọ́run bí ámúrì kí ni ìtọ́kọ́lọ̀ fẹ́ kọ́nà ẹgbẹ́sẹ̀ẹ́dì ìyà ọgbọ́n àdánwò lápọ̀dọ̀ ọgbọ́n wàhálà lápọ̀dọ̀ ọgbọ́n àtàrí ìlú lágbára orúkọ ẹni nífẹ̀ẹ́ àwọn nǹkan tí mo mẹ́ṣọ̀ yìí ju òmì ọlọ́ ànábì ni ẹ̀sìn mi lọ lọ́dún iná lọ́ọ̀gá láyé àbí alkọ́ọ̀gá lọ́pàá àtúntò yìí lọ́lẹ́ ìkọlù tó bá ti bẹ́ẹ̀ yẹn lọ́dún ọjà kò kí ọlọ́run kò láì fi gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ní tọ́ wọn sọ́nà ìdó lágbára jù nínú ẹ̀tọ́ ànábì sallallahu alaihi wasallam. Jàmbá ìdó lágbára jù nínú ráìtì ànábì ìgbóná Muhammadu ní ànábì ànábì nífẹ̀ẹ́ tó jẹ́ fẹ́ òdòdó. Ìfọ́ gbogbo àwọn ráìtì tó kù ní ẹni wọn mẹ́ṣán ní ní ẹ̀bá ní màá fún rẹ̀ ànábì o. Gbogbo àwọn ráìtì yẹn máa fún ẹ. Wọ́n fún ọ̀dẹ́ tó yọ ni pé á wọ́n yìí jẹ. Tọ́lá ó gba gbogbo yóò ìfẹ́ yẹn láti wọ́n ti síwájú ẹ̀yìn àpò ọlọ́dún àwọn bàbá lẹ́yìn ìgbà wọ́n nífẹ̀ẹ́ ni àkójá òfin ẹ̀yìn àbá ti nífẹ̀ẹ́ gbogbo tí wọ́n sọ pátá kò ní níbi ìlọ́dọ̀ ìfẹ́ yẹn lákọ̀ọ́kọ́ ti síwájú gbogbo tó bá kó ká náà gbàmọ́ bá máa gbà lọ́wọ́ àdínẹ́bì ìfẹ́ ní ọ̀sáájú nífẹ̀ẹ́ ọ̀bá ti síwájú ní ẹgbàgbé ẹ̀ ìfẹ́ yẹn làwọn ọmọ fi ń ṣe nọ́mbà wán yẹn lárí lọ́rọ̀ àdínẹ́bì sọ́lọ́ Allah ibn Malik bin radiyallahu ta'ala an lan ko ban yoro su da bin wala mazabin Anas ibn Malik e madala e no kon pami e kusi yalam e ri je kiri baba no bin bela o ma kan yes lo wa ti yare ku musulai o ti ando fare kan nabi e de ku masafo e de sofa nabi rara o sofa nabi ko bi 10 years ọdún mẹ́wàá lè fi sọ́ọ̀bù ànábì ìfọ́kà ànábì tó kú ten years and some months nígbà tí anábì máa kú kí ni yéé jẹ́ ńlá yẹn lọ́bí ọmọ twenty years ó lé díẹ̀ sàdébí sàdúrà nǹkan mẹ́ta fún ẹ̀ẹ́dì tí ó lè lóhùn mórí wà kẹ́kọ̀ọ́ fún àwùlá wà kẹ́kọ̀ọ́ fún àwùlá anábì sàdúrà ẹ̀yẹ lógún fún tó sàdúrà ọ̀pọ̀lọpọ̀ owó fún àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbogbo ẹ̀ lọ́lọ́ ọmọ tó bí àti àwọn ọmọ tiẹ̀ pẹ́sẹ́ntì lójú ayé ẹ̀ tó náà rí tó rí wọn báyìí ọmọ tí a kan ọmọ ọmọ rẹ̀ bàbá káńtì gbogbo wọn wọn lẹ́sà bí ọdún àfihàn lójú ayé ẹ̀ láwọn nígbà bí ẹ̀yìn ọba gbà èèyàn rí ọmọ ọmọ tó bá ọlọ́run afọ́fọ́ omi owó bá kan náà fúnra wọn fẹ́ lò lálẹ́ anásọ́dún mọ́ rẹ̀ ó wà ní àwọn tí wọ́n jọ fi lọ́jọ́ bu yẹ̀fẹ̀ tí wọ́n jọ sin àmọ́bì lọ́tà mẹ́rin jáde náà ọ̀gá bá ń kó tiẹ̀ ẹ̀rọ mọ̀ pé ìṣẹ́ni tó fárin ìwé sí àmọ́bì ẹni tí èyí kan lẹ́bi gidigidi títí àmì ìgbà ìgbà yìí wọ́n fi fi hàn mẹ́rin. sọ àná tó dọ̀rọ̀ wọlé gẹ́yìn ọlọ́nkọ̀ bá nìkan ọbẹ̀ ó ló ń gbọ́ látọ̀dọ̀ حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو تلتي ẹnì kọ̀ọ̀kan yín bá láìkì èmi ànábì fẹ́ lọ́ọ̀fù èmi ànábì ju àwọn ọmọdé ẹbí lọ ju bàbá tó bí yín àti ìyá tó bí yín lọ ju gbogbo ẹni tó ń bẹ láyé lọ. bẹ́ẹ̀ bá sì ṣe bẹ́ẹ̀ ẹ má kàn ti ara yín nínú àwọn tó fi lè ìwájú ọ ọ̀sì ìgbà bẹ́ẹ̀ tó lọ́ọ̀fù ni ju bàbá yín ìyá yín ọmọ yín àti gbogbo ẹni tó ń bẹ láyé níbẹ̀ ló wá rí lé yìí ẹ ọ̀pọ̀lọpọ̀ wa dáa àwọn akọ́lá mọ̀ wá yọ nípò bí eré ilé ìdánù ilé ìdánù ṣùgbọ́n lẹ́bí mọ̀ àwọn tí èsì tiẹ̀ ọ̀bámà bẹ́ẹ̀sì information tó wọ́lá tọ́lọ̀ là yóò gbé ní àṣàlù gbọ́n àdábìdánì kọ̀ọ̀kan yóò sì bìlíf àkọ́dún tó bọ́lọ̀ ọba ti fẹ́ hátà àkọ́nà àhábà ilé ìgbẹ̀mí wọlé ẹ̀ wọ̀wọ̀ àlejò ìwà náà sí àmà ọ̀sìn ìgbàgbẹ́ tó lọ́ọ̀fẹ̀ ní ànábì ju ọmọdé ẹgbẹ́ lọ ju bàbá àtìyá tó bí yín lọ ju gbogbo ẹnì kan ẹgbẹ́ ibi tá a máa ń gbé fi àná ti fi èyí sọ̀rọ̀ ẹ̀fọn lórí ìyá tán èyí tó ọ̀rọ̀ pé àwọn ilé ìfẹ́ àná ti hàn ọ̀rọ̀ àkójẹ tó practice àti sínú òṣèlú kì í sẹnu lásán tó lẹ́kùn bá sì ní bí àná ti kì í ṣe lẹ́kùn tó láti fi adé ìṣẹ̀lẹ̀ àgbà bẹ́ẹ̀ ló wá nù nígbà tó ṣe pé ìfẹ́ ànábì tẹ́ rí sí ẹ́ ìdánwò bá pa ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá kọ̀mándì kábínẹ̀tì ní ti ọ̀rọ̀ sallallahu alaihi wasallam. náà ìdánwò bá ti wá pàṣẹ ní ṣètánì máa ń ṣiṣẹ́ lára àwọn èèyàn lọ́nà méjì ẹ́ nínú kẹ́sì àṣejì àti kẹ́sì àṣejì. ẹ̀jẹ̀ gẹ́gẹ́ ó ti mọ̀ pé kò sí ìtò òun ló ní ìsinmi oyún sí yín ẹ bá ti lè gba ẹni wọ́n lọ́ọ̀kì tó ó ti gé ìyé ni tó bá wọlé sí yín látara àfẹ́ yìí ẹ ti ní problem bó sì wọlé sí yín látara àfẹ́ tó ẹ ti ní problem so tájẹ́sì èsì yẹn àìsàn níbi méjèèjì sí yẹn so bí ẹ bá fẹ́ láti ẹ̀fẹ́ pẹ̀lú ọkàn pẹ̀lú ẹ̀fẹ́ pẹ̀lú ẹ̀kejì ìgbẹ́ni tọ́lọ̀ bá fẹ́ sànú àìsàn méjèèjì kò lè sínú aláṣejù ìfẹ́ ìdáyé kò lè sínú àwọn aláṣẹ ìfò so eléyìí bí a bá wá wò sí àmì sọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn mẹ́ta náà wọ́n pèsè àwọn aláṣejù àwọn aláṣẹ ìfò àwọn tí wọ́n balance àwọn tí wọ́n dúró déédéé tó náà tí wọ́n dúró déédéé yẹn náà ni ọlọ́run bá fẹ́ kí a jẹ́ a sọ̀rọ̀ bí eléyìí náà ni kí àwọn ìyàwó àgbà lérò wọ́n fẹ́ kí a sọ̀rọ̀ díẹ̀ nípa ìfẹ́ àbí nípa ẹ̀kọ́ àlẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí àwọn tí ìtàmọ̀ sí fi àmọ́lù sallallahu alaihi wasallam ìṣedéédé níbẹ̀ láì ní sàfíjù láì ní sàfíjù ó bèèrè lórí kápílẹ̀sì àmọ́lù tí kò ṣíṣà tọ́lọ́mọ bá fi sí kápílẹ̀sì àmọ́lù sallallahu alaihi wasallam tí kò ṣíṣà tọ́lọ́mọ bá fi sí wọ́n á ìmá yẹ ní kú bí i nìgbé ìgbòlógún wọn láti àbá àtẹ̀mọ́ kírèsì àmọ́ ròyìn ẹ̀ ní tí ò ní sáfì jù ń bẹ̀ tí ò sì ní sáfì tó ń bẹ̀ ẹ̀rọ ló fi dá kúrò náà wọn sọ ọ́nà sọ́dọ̀ kò ká owó ọ̀tẹ̀kọ̀ láṣàkà láṣàkà èdè fast one hundred and ten òun ní last fast ọ̀nà sọ́dọ̀ kò ká قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا إنما هم بشر مثلكم نبي الدكلام يبي فينا لمي يبي فينا لمن اللي أعوجه كده بقى أو كده يبينا بقى أو في دوالا بس إذا في دوالا يا أو أنا كان يرضى يجب أن أعمل في àti mo fún ànábì ní láìpẹ́ àkọ́rí ìdòdó ti tọ́. ẹ́ tọ́wọ́ tí mo sọ bílẹ̀ tàbí yóò ha ilẹ̀ yíya ṣùgbọ́n lọ́wọ́ bá ń fún mi ní revolution láti sọ́nà yìí tí mo fún ẹ́ lè bọ̀ nìyí ṣé kò fi á jù wá lọ bá ọ̀rọ̀ wa lẹ̀ yorùbá lápárò fún òkú kan láàbí tó bá gorí ebè ọwọ́ tó gorí ebè gan náà ó ti dọ̀ká náà nù èèyàn wá kù wọn bọ́ọ̀ bá sọ bí ẹ̀jẹ̀ wà wá yìí bá lórí gbà látọ̀dọ̀ ọlọ́run ọba yẹn ó ti di gbogbo ẹ̀rẹ́ tó ti lọ. olùkọ́ kì í ṣe wọ́ọ́rọ́wọ́ tí mẹ́sẹ̀jì bá fẹ́ wá fóun gbọ́dọ̀ fúnra rẹ̀ onímọ̀ ọmọ bíi dára ń kù sí àtàwọn tí wọ́n dọ̀ wọn ara ń dé. ìbámu jẹ̀mú ni bàbá ìbílẹ̀ bá pàdé lọ́nà òkú wọ́n gbé ọkọ̀ díẹ̀ sílùú yẹn wọ́n gbé ọkọ̀ gáàrò ó yà wòlé sánsan àkọ́lé tó bí Yorùbá ti máa ń sọ. wọ́n tún máa sọ pé ẹni tó tóbi jù nínú ọmọ lẹ́yìn kan náà wọ́n ti máa ń gbàlejò ẹ̀ tí ẹ bá tó lórí lọ́lọ́ ìfẹ́ dáa lásán ìyẹn lè kú yányán tí ó tún kú sínú okú tí ó tún já sínú okú tí ó mọ̀ kú lọ. so gbogbo àwọn kan wọ̀nyí ó gbọ́dọ̀ fi ẹ̀ sí wa nípa tí ó jẹ́ sọ ànábì sallallahu alaihi wasallam tí èèyàn ní ànábì àmì gbé kọjá ipò èèyàn ipò èèyàn náà láàfin sí ṣùgbọ́n àfin sí pé èèyàn tọ́lọ́mọba wọn lé lówà fẹ́ àmìsọ̀kọ́dínárì àmìsọ̀dọ̀ ọlọ́mọ mọ́ra wa lọ́wọ́ kì í sọ lọ́m yẹlò náà fi mọ́ sọ ní ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí hadith Umar ibn al-Khattab qala la tatruni kama adrat an-nasara Isa Abdullahi wa rasul ẹ̀ ròyìn mi pẹ̀lú pé ẹrú ọlọ́run mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run mo jẹ́ eléyìí jẹ́ ọ̀kan bí ọmọ wọn la ní kí àbúlọ́bí sọ́lọ́ lọ́wọ́ àìmọ̀ sọ́lọ́ lóbi tó àti lódodo ó gbọ́dọ̀ ní àwọn symptoms àbáwọn signs tá a fi mọ̀ wípé definitely ẹni yìí ń kọ́ ó lọ́fọ̀ ànábì ó láìsí ànábì afẹ́ta pé fún wa ẹgbẹ́ bí ọkọ̀ tí ó sì mọ̀ ń ṣàlọ́ ọ̀nà ìdẹ̀rẹ̀ ìmọ̀ àwọn asọ́ọ̀rẹ́kọ̀ọ́bí tàbí máa jẹ́ àdábì ká ní ìgbàgbọ́ ká bí ilé méjì òtítọ́ àti òdodo nínú tí àgbẹ̀bí mú wa ká bí ilé nínú ẹ̀ gẹ́gẹ́ bí alùpùpù àti ìjọba ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè ìbáwọ̀ sọ́dọ̀ tó tàbí àdó ọlọ́wọ́ bá sọ nípa bí fàṣẹsì lọ́nà ìbá àmìnú billahi wa rasulihi ẹni gbàgbọ́ sí ọlọ́run ìmọ́lẹ̀ ta sọ̀kalẹ̀ tí ṣe kùránì ẹgbà òun náà bọ̀ ẹ̀rìn ẹgbà òun náà bọ̀ ọlọ́run iná ta ọdún náà tàbí gbogbo tẹ̀sí láyé ọlọ́run fún ní rìpọ́ọ̀tù ẹ̀ ẹ̀rí ìṣọ́ọ̀sì ń tẹ̀sí ọ̀kan lọ lásán kí bàbá ọmọ ilé ìgbésẹ̀ exam tí wọ́n ní kó máa gba kí ni o rìpọ́ọ̀tù ẹ̀ láyé nínú tó ọkùnrin fọ́ọ̀mì ọlọ́run wàrọ̀ sí òlè tí ó tó lẹ́gbà gbọ́ sí Muhammad tó lè fi ọlọ́run fa'anna ìtàdínà lè kàfèrè ìhà tó àyìn wọn tí wọ́n lẹ́gbà ìbèrè èmi ọlọ́run bá lè fi bí ẹ̀yà tó lé gbogbo ẹni bá yà kékeré bí díẹ̀ ni ọ̀dọ́ náà fi wípé tábà máa sọ bá nífẹ̀ẹ́ ànábì sọ́rọ̀ bá wà lọ́sọ̀rọ̀ à á lè gbàgbọ́ sí a sì gbà ní ọmọ wa àgbàgbọ́ nígbà tí àwọn kan kéré mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run bá tẹ̀ sáàbù fún wọn àríwí wọn tó pàṣẹ àríwí wọn tí ọ̀pá ẹ̀rì kí lọ́wọ́ wọn sọ kalẹ̀ ọ̀nà ní kórè wọn lọ́wọ́ bá ń Quran chapter three sọ̀rọ̀ fún eh, Ali Imran kí lọ́wọ́ wọn sọ bẹ́ẹ̀ ọ̀nà ní kórè ní kórè tó tó ṣìkún lọ́wọ́ wọn bá tẹ̀lé òun ni yóò fi bí kún ọmọ ẹ̀yẹ ti fẹ́ lọ́wọ́ gbọ́lọ́wọ́ Allahu ghafurur rahim Allahu ghafurur rahim eh, Quran chapter three verse thirty one ọlọ́ni kóòlù sọ fún eré ànábi nǹkan tó ń tó ní gbóná wa ó bá yẹ pé lóòótọ́ lẹ níbi ọ̀rọ̀ pátẹ́lẹ̀ ọ̀rìn ìlú muhammad yẹn máa tẹ̀lé yọ̀kùnbí kòkó mọ́ mọ́ ọlọ́run nífẹ̀ẹ́ yìí náà tẹ̀bá lọ sí bẹ́ẹ̀ orí ẹ̀ láti máa sọ fún wa pé nínú àwọn sáyìn tá a fi máa mọ̀ pé ní báyìí ó lọ́ọ̀fù ànábi ara ẹ̀ ká máa kí ni wọ́n mọ̀ dùn láti mọ pọ́ sí ẹ̀ ẹ̀hẹ́ arapa nífẹ̀ẹ́ ni ọ̀gbẹ́ni bàbá nífẹ̀ẹ́ ilé ìwé ìgbàgbé Ronaldo níbi bọ́lá pẹ̀rẹ́ ní kò lè ṣe ìgbìtà òkèlè síngilẹ̀tì ẹ̀ ní wọ́tà ní lẹ́yìn Maradona àwọn èèyàn ti ilé rẹ̀ pẹ́pẹ́ tó bá rà kan sọ́jú ẹ̀rọ gbé múra ní lé ilé kó pege ní Maradona torí ìfẹ́ rẹ̀ torí ní Maradona. ẹ so ẹlòmíràn lásìkò yìí ni kò lè ṣe ìgbìtà òkèlè mẹ́sì aṣọ rẹ̀ yóò wọ́n wọ́n di ẹ́ so kí wọ́n fẹ́ fi ṣó bá níbi àmì sọ́lọ̀ bá ń sọ́lọ̀ nígbà táwọn bá máa tẹ̀lé ó sọ̀rọ̀ àkọ́ ńlọ wájú ní apọ́lò máa dáhùn kí wọ́n ní ìṣẹ́bẹ̀ wá ń kí lè gbé ẹlẹ́gbẹ́ àmì ẹlẹ́gbẹ́ àmì ìrọ̀ gbogbo ló kú bá dé ọlọ́run bá sọ ní ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ àti ìyá ayọ̀ lẹ́sìn àmọ́nà àti ìwọ̀n àwọn àṣúlẹ̀ aláṣọ̀tọ̀ ọlọ́run náà tẹ̀lé ọlọ́run ẹ má tẹ̀lé ànábì ọmọ báwa ayé lọ sọ́là ẹ̀mọ́ ìyẹn ní padà lẹ́jọ́ ọlọ́dọ̀ ẹ̀ nígbà tí ìwọ̀n ẹ̀mọ́ fọ́lù ẹ̀yìn gbogbo tí ó bá yà sí ilé ẹ̀mọ́ tẹ̀lé yẹn gbọ́dọ̀ yàtọ̀ tó lẹ́yìn àtúntì o gbọ́dọ̀ yàtọ̀ tó lẹ́yìn àtúntì o bí ó bá yà sí ẹ̀mọ́ yà sí tó bá sọ ní ẹ̀mọ́ dé títí ó dùn iṣẹ́ ń gbọ́ wárí sọ bẹ́ẹ̀ fún ẹ ilé nínú sọ́dọ̀ fún àgbà ránṣọ̀tà àgbàṣọ̀tà 8 past 20 bẹ́ẹ̀ ó lọ̀pọ̀lọpọ̀ àwọn àyà sí lówó àwọn alùpùpù bákan náà inú sáyẹn pé a nífẹ̀ẹ́ ànábì ونحن محبته يعني النبي صلى الله عليه وسلم وذلك بالقلب واللسان والجوارح أما يقول النبي بودي ساين فالله وين أما يقول غير غير الله يسير الله يما سفره كلا كل ما كذب ده يعني يبغى نقول نقول في الجوار ده ولا كذا كتبوا له شغال النبي وا وأما يقول يسودي بلوه كاراوا pẹ̀lú orí ahọ́n wa tó bá gbà pé appreciate atọ́tara gbogbo bẹ́ẹ̀bẹ́ẹ̀rẹ́ lọ tó bá sọ̀rọ̀ afọ́rọ̀ èdè recognition atrai láti dáàbòbò ọ̀rọ̀ ẹ̀ tó sọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ sọ ara sáà ìta lọ́ọ̀fù ànábì bàbá kiri gbogbo ilé ìlara èèyàn ẹni yóò níbi ànábì ọkàn pa ọ̀pọ̀rọ̀ ọ̀sán rẹ̀ ni lẹ́yìn náà ló bá fi tradition ànẹ́bì ni wọ́n pè ní súnà ànẹ́bì àfọwálùú àfọwálùú wà pẹ̀pẹ̀rẹ̀ rọ́ọ̀tù ìdánilẹ́bì sọ ìdánilẹ́bì ṣe àti nítorí táwọn èèyàn fi tó máàkì gbogbo kan ẹ̀rọ pè ní tradition ànẹ́bì òun náà pè ní súnà so aláìkì súnà rẹ̀ arapa fẹ́rẹ̀ òun náà nípa fẹ́rẹ̀ ìṣe rẹ̀ wà mọ̀hábàtì wà bíi àyẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ àwọn tó ń kọ́ lu èèyàn sí di súnà ànẹ́bì á fún àwọn náà ah, so kálá lọ́ọ̀fù ànábì kábọ̀ lọ́ọ̀fù súnà ànábì kábọ̀ lọ́ọ̀fù àwọn tó ń pèpè súnà ànábì ìrọ̀ ló bá lé ànábì ànábì bàbá níbi ànábì á lọ́ọ̀fù gbogbo àwọn kan wọ́n yẹn papọ̀ ọ̀dọ́ bàbá mi lọ́wọ́ léde àwọn tí wọ́n pèpè súnà ànábì sọ́lọ́ bọ́ọ̀rọ̀ sọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ló kékeré lógóòrò àwọn wọn láti ṣe yí ìlànà àsókè ibi súnà ìbílẹ̀ tó torí nǹkan ní torí pé wọ́n ti lọ súnà ànábì ìrìn wọn bí ó ti gbé àfáà nínú tí wọ́n máa kóòtù bá ànábì sọ ànábì ṣe ànábì ní báyìí ànábì ní àṣẹ báyìí tí wọ́n sì máa bíyàn tí wọ́n máa bíyàn láti wá àgbàrá tó dúró lọ́mọdé ọ̀gá wọn. tó dà sí nígbà láti wọn ni ọlọ́run sọ ànábì sọ ẹgbẹ́ tó kọsá sí wáyé tí ló ń bí wọn bí ẹni àṣẹ àti èmi nígbà láti ní ìgbà ẹni ẹni ẹgbẹ́jọ́ bá ṣe é yẹ lọ́nà ọ̀tọ̀ ẹ̀ ilé tó bá náà fi kọ́ra ìyẹn tẹmọ fi ìkan ẹ̀ẹ́dẹ́kọ̀ bá tò ní ìṣe lórí ẹ̀ka máa blame àtọ́ òkèèsì yẹn lẹ́nu wa tako sí àmọ́bí lẹ́nu wa tako gbogbo ẹ̀ mọ́ra wọn bá tóbi láwùjọ wa lé yìí ìwọ́jọ́ yà mí òkè súnà ọlọ́sìn yẹn mẹ́nu àti bàtẹ́ fún un náà bá súnà lọ́sìn jẹ́ yàrá tó ثم من في مقال في النبي لابد لابد ان نحب ماذا آه، سنته وان نحب الداعين الى سنته اقرب الله في سنه النبي هذا الله فهمي كيف في سنه النبي صلى الله عليه وسلم فكنا انه ساين صاحب ما بيبي ان لا يلقى ونفى سنة ونفى النبي صلى الله عليه وسلم ولم يقتفاوا عنه اما try that we personality àmẹ́lì dignity àmẹ́lì tí a bá lò lọ́ọ̀fù ẹ̀ tí ò lè protect the personality ẹ̀ á ẹnìyàn ò lọ́ọ̀fù ẹ̀ tí wọ́n lọ́ọ̀fù ẹ̀ a bá sọ̀rọ̀ ẹ̀ láì dá wa ń gba kọ̀ǹfàmù ni a gba náà jẹ́ ọlọ́run wa ti rí adàpọ̀ fáwọn mùsùlùmí kí èsì lọ́gbọ̀n lọ́gbọ̀ àwọn èèyàn ẹbí láti fáwọn mùsùlùmí àfẹ̀gbọ́n mi yé tí ẹ̀ka bá bú Jésù nílẹ̀ ẹ sọ̀rọ̀ yóò ta yín àbí ilé ta yín ẹ́ bí ẹ̀ka bá ń bú moses léde yóò ta yín àbí ilé ta yín yọ ń bú jákọ́bù léde yóò ta yín àbí ilé ta yín ìsì àbùdá àmàṣe ti jẹ́rìí yóò ta yín àbí ilé ta yín abrahamu ló ní bàbá lọ́ba bá gbogbo wọn jẹ́rìí bàbá bú aróò àbí ilé yes ọ̀nbá àwọn ọ̀sẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ kan máa bú muhammadu ẹ̀rí kọ́kọ̀lọ́kọ̀ ọ̀rẹ́ òkú wọn máa ṣe ló báyìí bọ́tà wà mùsùlùmí inú wo ní kí wọ́n tó kọ́ Muhammad sallallahu alaihi wa sallam ara barka ń bẹ̀rẹ̀ ara tó wa léèrè ìyá mi ọ̀dọ́ láti fọ́ọ̀rọ̀ yẹn kọ́dọ̀ ìyá àhàdín nínú họ́ọ̀mù àwọn èyí ti lọ sí ìṣàláàrin àwọn àmọ́bí ọ̀nà á lọ gbogbo wọn lápapọ̀ á ti mọ̀ tó fẹ́ ti wọn lápapọ̀ ṣùgbọ́n yóò délé láàrin wọn gbá wọn náà ti lè Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn ọba tó di ọ̀rọ̀ sáà nẹ́bí agbanẹ́jẹ ara fún ìpa nífẹ̀ẹ́ nìyẹn wá sọ lẹ́bí wà ní ìlú wọn náà wáṣẹ. a sì mọ pòtẹ́tì súnà rẹ̀ àfi kí ẹ̀kọ́ máa sọ̀tọ̀ kó sọ ń bá rẹ̀ kẹ́kẹ́ rí dáadáa kẹ́kẹ́ lẹ́bí máa rí gbà mí ọmọláfà yìí sọ̀tọ̀ kó sọ nípa súnà nẹ́bí wáyé bẹ́ẹ̀ fi ilẹ̀ hàn bàbá nífẹ̀ẹ́ ànẹ́bí bẹ̀rẹ̀ àfilẹ̀ ẹ̀yìn tẹ́gbẹ́ àfilẹ̀ gan bẹ́ẹ̀ náà bá nífẹ̀ẹ́ ànẹ́bí bẹ̀rẹ̀ bá tó gún bàbá rẹ̀ ní tó lè gbà ní ìwọ̀n bá ní lóògbé máa tó wọ́n bàbá ní láti fi máa dàrú ní tó ti kílẹ̀ láti nǹkan tó lé ní one thousand years sí tí ó dàrú ìkan wà dẹ́ẹ̀dì yóò máa dàrú bá àdẹ́bí rẹ̀ ara láìsí àdẹ́bí òun náà ní kápò tẹ́sì ṣe ní súnà rẹ̀ wà ní ìlà kápò tẹ́sì ẹ̀sìn ẹ̀ ní ẹ̀bá tọwọ́ bọ ẹ̀sìn ẹ̀ ní máa ń gbé bàtùbàtù ẹ̀bá mùsùlùmí ìlú ẹ̀bá rú gbùdùgbùdù ní ẹ̀yọ́ máa rú bẹ́ẹ̀ bá tó wọlé bá kéńdì sí ọ̀dà àwọn tí ó

àmọ́ pòtẹ́tì ẹ̀ ẹ̀ pẹ̀lú tọ́ làmẹ́bí ànábì wọ́sọ̀gbà àwọn sàábì rẹ̀ àmọ́ pòtẹ́tì wọn ìfọ́sọ̀ àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́bí ànábì nígbà tí ń bẹ láyé so ẹni bọ́ọ̀lù tó bá tánìṣì méjì àwọn sàábì ànábì tó ti ń kọlu pàtàkì ànábì pàtàkì dáàbòbò kọ̀ǹpánì ẹ̀ ọkùnrin ọ̀gájà bẹ́ẹ̀ náà làwọn fámìlì ẹ̀ adáàbòbò àwọn ẹ̀ náà àmọ́ wàhálà bẹ́ẹ̀ àwọn ará ilé rẹ̀ wà á sọ́ọ̀jì àtàwọn ìyàwó ẹ̀ ẹ̀ ẹ̀rẹ́bà tó lóòrò lè dáàbò gbogbo ọba sọ yìí kò lẹ́gbẹ̀ẹ́ àmọ́bí ìjọba lẹ́gbẹ̀ẹ́ àmọ́bí ẹgbẹ̀rún lè protect gbogbo àwọn ọba mẹ́ṣọ̀ kàlẹ́lẹ̀ yìí sọ́ra ẹ̀kọ́ àmọ́bí nù kòtà gbogbo mọ́jà náà ọjọ́ ti lọ gbọ́n bẹ́ẹ̀ ní nǹkan kan ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ rò pé ara sí àmọ́bí ni títí ti fi ara fẹ́ àmọ́bí yìí ti ń kọ́ ma ìyẹn ni ti ọgbà tí wà lásìkò yìí ti ọ̀pọ̀lọpọ̀ wa náà fi mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ìnáda lè ti bá lóbi mọ̀ mídíà àmọ́bí ìmọ̀ sọjọ́ bí o ń ṣe ọlọ́run bí èdè láti tòfó ẹni sọlá ìmọ̀ mẹ́nu bá wọn náà tó láti ṣẹ́jú kan sí méjì látọmọtò gbé sí ìra wa létí ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì nínú àwọn ọmọ ìyá náà wọn àfa míì wọn bá fẹ́ dá ọ̀rọ̀ lẹ̀ wọ́n lè ní ìlàpẹ́ níwà láàrin àwọn àfa lórí ká sọjọ́ bí ànábì àti ká má sọjọ́ bí ànábì kéé tó tó fún àwọn àfa àti ìyá ìtànàṣọ́kùn iṣẹ́ yìí ọ̀rùn ìlàláhì wà rọ̀sù ẹ bá lè ní ìsọ̀dá fánì ẹ́ àbílẹ̀ agreement láàrin ara ní lórí ẹni ìsù ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ ọlọ́run kí lọ́wọ́ sọ fà ìpínlẹ̀ àbẹ́bí sọ fà nígbà wá gbé mọ́lú ìlú lọ́dọ̀ ọlọ́run àtàlẹ́bí arígbọ́n méjèèjì ẹ̀sọ́ kàkàn báyìí kò sọ̀rọ̀ wà níbẹ̀ yẹ kí wọ́n lè sọ pé ẹ̀mọ́ ṣe nígbà ọdún ló yá bọ́rọ̀ wà níbẹ̀ ọ̀yà mọ̀ sí léyà nígbà ọ̀yà bá mọ̀ sọ nígbàrá wà ní káàmà sí jímọ̀ ọlọ́run sọ pé a máa kí òjò lórí sóra lọ́lọ́run fún jímọ̀ náà lọ́sọ̀ àìn yóò sóra lọ́lọ́run fún lórí rì ní ọ̀là sáà ti sọ gbogbo ẹ̀ babúlá lásán báwo ní bí ẹ̀ sọ̀tọ̀ ẹ̀ àbá kan ní yẹ́ ìlànà sí àkan láàbẹ̀ sí ẹ̀yìn àwọn tí wọ́n láàbẹ̀ sí lọ kò sí bẹ́ẹ̀ sí lórí kíni o lórí pé kò sí evidence lórí ká gbogbo ọbí tán láyé wọn òsì wọn generation tó tẹ̀lé wọn àwọn ẹni òsì wọn generation tó tẹ̀lé wọn àwọn ẹni òsì abájá náà sí generation tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọjọ́ bí ó di ọlọ́gbàmá pé wọ́n lọ bí generation ẹlẹ́gẹ̀ gbàtúndẹ̀ bẹ̀rẹ̀ àwọn tí ìṣẹ́ni bí ẹni èèyàn bíyàn àwọn ni wọ́n kọ́ dálẹ̀ láàrin àwọn mùsùlùmí òfin ni yíṣù sẹ́nìkan ló máa sọ fún ìtàn àwọn tí wọ́n kọ́ dálẹ̀ kò pamọ́ fún àwọn tí wọ́n já wọn àpá ní òṣùlá tọ́ ní díẹ̀ tó yẹ èyẹ ìgbòrò pé kí ló fàá bá fẹ́ sọ yìí nígbàdá bí jẹta ìjẹ rí ìgbà àrùn ọ̀pọ̀lọpọ̀ àwọn greece ẹ là ń gbọ́ lórí kíní ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe náà tọ́mọ ń sọ̀rọ̀ kó dà sí lẹ́yìn kan tó ní ìjọba ni wọ́n ṣe mọ́rẹ́dì ìyá lójì wọ́n ikú ìjọba ni wọ́n ṣe tó bá sí ọ̀rẹ́ rẹ yóò kọ́ rẹ̀ kó ní ọ̀rẹ́ rẹ tó bá jẹ́ àdúgbò rẹ ní kókò lọ́dọ̀ kókò ládùúgbò yẹn yẹn yẹn à ó lè tó báyìí àwọn ọmọ ọmọ lè tó alágbó ló yẹ ká mọ sí ìdẹ́yìn sọ̀rùn èsì lè gbó wà mí débi pé yà ní ẹ lọ́sẹ̀ yìí náà abàmì ẹ̀ mọ́gbọ̀dọ̀ sí àlẹ́bí ká sórí ìjọba ní ti àlẹ́bí ẹ mọ́ ṣe tí ò ìfàt ẹ mọ́ ṣe tí ò gbélé wa lọ́wọ́ ni ẹ là ń sọ fún yín ó sì ó wà ókè bẹ́ẹ̀ tábà kúkà ló sílẹ̀ kan mọ́ ṣe tó wù ọ́ nú ẹ̀sìn ẹ̀sìn yóò padà bàgbẹ́ pàtó challenge yìí wọ́n challenge yìí gbogbo ẹ̀sìn délé yìí wọ̀ ara àlùbáríkà ti ń bẹ láàrin wọ́n tẹ́lẹ̀ kọ́mọ̀sí ni àwọn náà ni wọ́n rí ọ̀rọ̀ gidi sọ pé gbogbo torí pé lọ́dọ̀ àwọn fi ń ṣe ọjọ́ òbí àgbẹ̀bí wọ́n làwọn fi ń púrúfù sáyìn ló jẹ́ fún Because láti lè gbà pé yẹ ìṣe àgbẹ̀bí ló ti wọ́n tí wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń celebrate that day àgbẹ̀bí ọjọ́ òbí àgbẹ̀bí. A bèèrè pé inú ẹ̀yìn àtàwọn fourth generation tí wọ́n bá àgbẹ̀bí

ẹ̀sìn ìwọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀. Tèmi àgbẹ̀dẹ̀dẹ̀ ń gbé yé ń gbé ọdún ọ̀rìn rẹ̀, àìmọ̀kan ní ń gbé yé ń gbé àti pọlọpọlọ pọlọpọlọ ó dé ìyàmá là tí ń gbé ṣe. Ó ní lábà tí ń gbé ń ṣe ni ẹ̀yìn òtún pé wọ́n ní ìta rẹ̀ náà kí ló pa. Ọ̀nà bí àtẹ́ni tẹ́lẹ̀ mọ sọjọ́ òbí rẹ̀ yìí pé ọlọ́run fẹ̀ ní kẹ́mi gbogbo ní kẹ́sọ fún ọba Fátímọ̀ ni ọlọ́run pé ọlọ́gbà mi gbóngbò gbẹ́mi gbóngbò mi àti pé àwọn ọmọ yín bẹ́ẹ̀ náà ń fi afẹ́fẹ́ gbé tu ní òkú báwọn tí wọ́n ti fún ọmọ yín ní àbí èdè mẹ́lẹ́ ẹni tó mọ̀lẹ́kùn kú láti fi náà yí ẹ̀ tó wá gbé kéèkì wọn ní kéèkì ọ̀rọ̀ lọ sí alẹ́ àdúgbọ́lá mi tó fún bí àgbẹ̀bí òkú ni ọ́ àwọn tó ń bẹ́ẹ̀ pa wàhálà àwọn yóò padà sí gbogbo ọ̀rọ̀ fi tán ọ̀pọ̀ one thousand four hundred something years. ìdáni kan wà ní òjòjú ọ̀bí ẹni yẹn ní ìsìn nígbà tí ó ní sọ́kọ́ wà ó kì kò méjì sẹ́ǹ kò bá láàká ìmú kò bá ṣe rí àmì láì sẹ́ni pé ìjọba ọ̀bí àná ẹwà nǹkan mí ṣe bí ìyẹn ṣe ń pọ̀ ilé ìjẹ ọ̀pọ̀ àpapọ̀ bá kò mọ́ ọjọ́ ìbí lọ olúbi olúbi máa bá ẹbí lọ lọ́jọ́ ìrọ̀lọ́ lọ́sọ̀ wà ní ìyá méjì péré ẹgbẹ́ ìyá nígbà mọ́ mi lọ́kọ̀ọ́ السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خيرا ونفع الله برأسه وعلى آله وصحبه الله عليه لا يمكن أن يكون شكري وكتبه أفعاله إجابة للشيطان أتعرض الله أو تدعي يوم أن يكون هذا المكان algo está llevando no solo a la civilización, está pidiendo que se volviera a hacer trabajo de justicia individual. Pero lo que yo diría es que como en el como yo creo que como una forma de como una víctima a la que a la víctima de la participación de la nación de la familia de cuando la nación de la familia es a mí como y pues un poco es directa àwọn ìyá sáré wọn bá sọ ìyá sáré fáwọn aṣọ ìgbà tó wọn lọ. Ìbéèrè ti Rọ́bìnì, wọ́n ní kí wọ́n tó fi ṣàlàyé fún wa nípa ṣọ́ọ̀tù tẹ̀sí pé báwo ni a ṣe àtìmọ̀ sí àtìmọ̀ sí. Ṣọ́ọ̀tù tẹ̀sí nípa bí ìṣòro àwọn afá tí wọ́n ní OSC. Because àwọn afá mi ní OSC, that is, pé evidence tó ké wá fabricated àbí ìdí, àbí tàbí ìṣòro lálàáfíà àwọn ilé ẹ̀gbọ́n pẹ̀lú rẹ̀ bàbá ṣe airport lórí àdìsí yẹn ó ṣe group láti lè depend lé lórí láti máa fi sọlá tó tẹ̀sílẹ̀ sọlá tó náà ni mọ́fílà aráka mẹ́rin lórí àdúrà yìí mọ́fílà aráka mẹ́rin mẹ́rin lọ láti ìdúró bàbá yà ni ẹrú kúrò ni ẹ ṣe ìdúró ni ẹ ṣe gbogbo ẹ̀ lákàkọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀sìn wàhálà láì twenty five twenty five. so ìjọba sí gbogbo ẹ̀kọ́ máa jẹ́ kí ni a fún yín three hundred lórí four classes. òbí abẹ́ òkúlẹ̀ ẹ́ so báàsì máa ń fi náà ní twenty five twenty five lórí ìwàhálà láì ìwàhálà láì apá fàfíà ẹ̀sìn ẹ̀bá òkú ẹ̀sìn ẹ̀bá tó dìde ẹ̀sìn ẹ̀ka pín twenty five yẹn lórí three ṣáàkà to do blood drinking and without them fight. And then my best <laughs> thing. So, you know. so, ìyẹn náà ni nàfìlà tẹ̀sílẹ̀ wàtí ní tí ó dòdò ọ̀rọ̀ ni pé ẹni tó ti wá ọ̀rọ̀ àlálàáfíà. Ìyẹn wá nàfìlà ní ìyẹn nàfìlà kan náà ẹ̀fì tẹ̀sílẹ̀. Wọ́n ní bí ìdí àkàrà tó wà sí àmà ìṣẹ́lá ní ìṣẹ́lá fi oṣù yìí ti sáré ilé ẹgbẹ́ bá ti bàjẹ́ àti ìgbẹ́. Kò sí special ìrántí ọlọ́run kan náà máa ń ṣe fún sùn ní olùdarí àti kọ̀bùlé ìlà ṣe ìrántí ọlọ́run náà máa ń ṣe tẹ́lẹ̀ náà ni a sì ní ibẹ̀ bàbá ń ṣe pé ìwé méjèèjì ọlọ́run tó rẹ̀ yìí náà. wọ́n ní ìdájọ́ ìwò nígbà ẹ̀rọ ìwò ìwò nígbà ẹ̀rọ ayọ̀ kan ní ṣàwámù ṣùgbọ́n ìmúkú èlé bẹ́ẹ̀ ni ìyàpẹ̀ náà lọ́dọ̀ àwọn kan nínú àpá náà ti wọ́n wà náà láti nínú wọn tí wọ́n ti lò ọ́ fílẹ̀ bó ṣe wà náà ìbáàbò nílò bọ̀tọ̀ uh, lákòótọ́ tí ó kílẹ̀ òun náà ní pé yẹn lè mú kúrò mi ẹgbẹ́ bá sọ̀rọ̀ nínú sí abdullahi bin umar àti abu rayra lọ́dún yẹn náà hàn mọ́tò yìí pé wàá mú kúrò lórí báwọn yóò fi máa ní kí wọ́n kùmọ̀ àwọn yòókù náà wọ́n lè lọ́dọ̀ lọ́dọ̀ àti tẹ́bí lọ́dọ̀ nǹkan àti yóò rẹ̀ ẹ̀ mo gbọ́dọ̀ tíráìdì so ìfáwọn gbà mí mọ́tò àti gbogbo àwọn àbá mọ́tò àti malik ṣàfi wàhámà wà abu aliba haramun ìwọ̀n ìbá ti mọ́mù tó bá ń bá wọn wá ní ìmọ́mù kàfẹ́tọ̀ ìmọ́mù kò kí wá ní bí ọjà máa bá láǹfààní àti ọkọ̀ ìmọ̀mù ẹ̀yẹ̀ ní ti lẹ́sọ̀rọ̀ ọ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ mi wá ní every Friday yóò mọ̀ sí ẹ̀fà mẹ́ta sanitation yóò mọ̀ ha báyìí sí ẹgbẹ̀rẹ̀ yóò mọ̀ sí ẹbí glass bí ẹ̀ṣẹ̀ obìnrin wà ó fún ẹgbẹ́ àmọ́ ọlọ́run tó sọ wá náà Assalamu alaikum. Ni, ni madi lo, ni, ni, ni, ni, ni, ni, ni, ni, ni,